wọ́n bá òkú igbákejì ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ èkó nílé rẹ̀ lógbómọ̀ṣọ́ títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ lọ́wọ́ lọ́rọ̀ ikú igbákejì kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó olóògbé DCP gbọ́láhàn oyèdèmí tó pokùnso sínú ilé rẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́ láàárọ̀ ọjọ́ ajé monde ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2024 yìí ṣì ń yà lẹ́nu gidi ṣáájú àkókò kó tó kú ló jẹ́ pé olóògbé náà ti fìgbà kan jẹ́ ẹ̀ṣọ́ adc fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ olóògbé christopher adébáyọ̀ aláwọ̀ akálà nígbà ayé rẹ̀ 2006 ayẹyẹ àjọ̀dún àjínde tọdún yìí ni olóògbé náà lọ ṣe nílùú abínibí rẹ̀ tí í ṣe ìlú ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́ gbàrà tó dé sílùú rẹ̀ ló ti yọ̀ǹda àwọn ẹ̀ṣọ́ rẹ̀ gbogbo pé káwọn náà lọ bá ẹbí wọn ṣọdún nílé kó wa wọn ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn aráàlú ọ̀hún ṣe ni wọ́n jí bá òkú rẹ̀ lórí ìkọ́ tó mì dúródúró tó ti kú pátápátá ọ̀kan lára ọ̀rẹ́ olóògbé náà tóun àti ẹ̀jọ́ ń ṣiṣẹ́ papọ̀ lọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ tó gbà láti báwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ pé ilé ńlá kan báyìí tó kọ́ fún ìyá rẹ̀ lòun àti màmá rẹ̀ jọ ń gbé tẹ́lẹ̀ lágbègbè kan tí wọ́n ń pè ní randa nílùú ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n lójú ẹsẹ̀ tó parí ilé tuntun míì tó kọ́ fúnra ẹ̀ ló bá kó lọ sílé ọ̀hún tó wà lágbègbè Petros Academy ní Federal Low Cost Housing Estate inú ilé ọ̀hún làwọn aráàlú náà ti bá òkú rẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù kẹrin ọdún yìí lásìkò táwọn oníròyìn ń pe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ọ̀yọ́ láti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ kò sẹ́nì nínú wọn tó gbé fóònù rẹ̀ láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́yín.